èpísítẹ́lì ti paul àpọ́stẹ́lì sí àwọn ará galatia orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn ṣùgbọ́n nípa jésù kristi àti ọlọ́run Baba, ẹni tí ó jí i dìde kúrò nínú òkú àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi sí àwọn ìjọ Galatia oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa wa ẹni tí ó fi ohun tìkálà rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti bàbá wa ẹni tí ògo wà fún láé àti láéláé àmín ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìrere mìíràn èyí tí kìí ṣe òmíràn bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìrere Kristi padà ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá ni ó bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí ẹ̀yin ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí ènìyàn ni èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run? Tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wù? Nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn, èmi kì yóò lè ṣe ìránṣẹ́ Kristi ṣùgbọ́n ará mo fẹ́ kí ẹ mọ̀ pé ìrere tí mo ti wàásù kì í ṣe nípa ti ènìyàn nítorí kì í ṣe lọ́wọ́ ènìyàn ni mo ti gbà á bẹ́ẹ̀ ni a kò fi kọ́ mi ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi nítorí ẹ̀yin ti gbúròó ìwà ayé mi nígbà àtijọ́ nínú ìsìn àwọn Júù bí mo ti ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run rékọjá ààlà tí mo sì bà á jẹ́ mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. No kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni èmi kò gòkè lọ sí Jerusalem tó àwọn tí í ṣe àpọ́stélì ṣáájú mi ṣùgbọ́n mo lọ sí Arabia mo sì tún padà wá sí Damasku lẹ́yìn ọdún mẹ́ta nígbà náà ni mo gòkè lọ sí Jerusalem láti lọ kí Pétérù mo sì gbé ọ̀dọ̀ rẹ̀ ní ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n èmi kò rí ẹlòmíràn nínú àwọn àpọ́stélì mìíràn bí kò ṣe Jákọ́bù arákùnrin Olúwa nǹkan tí èmi ń kọ̀wé sí yín yìí kíyèsí níwájú Ọlọ́run èmi kò ṣèké lẹ́yìn náà mo wá sí ẹkùn Síríà àti ti Kílíkíà mo sì jẹ́ ẹni tí a kò mọ̀ ní ojú fún àwọn ìjọ tí ó wà nínú Kristi ní Jùdíà ṣùgbọ́n kìkì wọn ti gbọ́ pé ẹni tí ó ti ń ṣe inúnibíni sí wa rí sì ń wàásù ìgbàgbọ́ náà nísinsìnyí tí ó ti ń bàjẹ́ nígbà kan rí wọ́n sì ń yin Ọlọ́run lógo nítorí mi. Galatia orí kejì. lẹ́yìn ọdún mẹ́rìnlá nígbà náà ni mo tún gòkè lọ sí Jerusalem pẹ̀lú Bánábà mo sì mú Títù lọ pẹ̀lú mi mo sì gòkè lọ nípa ìfihàn mo sì gbé ìrere náà kalẹ̀ níwájú wọn tí mò ń wàásù láàrin àwọn kèfèrí ṣùgbọ́n níkọ̀kọ̀ fún àwọn tí ó jẹ́ ẹni ńlá kí èmi kí ó má bàa sáré tàbí kí ó má bàa jẹ́ pé mo ti sáré lásán ṣùgbọ́n a kò fi agbára mú títù tí ó wà pẹ̀lú mi ẹni tí í ṣe ará eléni láti kọlà àti nítorí àwọn èké arákùnrin tí a yọ́ mú wọ inú wa wá àwọn ẹni tí ó yọ́ wá ṣe amí láti rí òmìnira wa tí àwa ní nínú Kristi Jésù kí wọn kí ó lè mú wa wá sínú ìdè àwọn ẹni tí àwa kò sì fi àyè fún rárá kódà bí ó ṣe fún wákàtí kan kí òtítọ́ ìrere kí ó lè máa wà títí pẹ̀lú yín ṣùgbọ́n ní ti àwọn tí ó dàbí ẹni ńlá ohunkóhun tí ó wù kí wọ́n já sí kò jẹ́ nǹkan kan fún mi Ọlọ́run kò ṣe ojúṣàájú ẹnikẹ́ni àní àwọn tí ó dàbí ẹni ńlá kò kọ́ mi ní nǹkan kan ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí i pé a ti fi ìrere ti àwọn aláìkọlà lé mi lọ́wọ́ bí a ti fi ìhìnrere ti àwọn onílà lé pétérù lọ́wọ́ nítorí ẹni tí ó ṣiṣẹ́ nínú pétérù sí iṣẹ́ àpọ́stélì ti ìkọlà òun kan náà ni ó ṣiṣẹ́ nínú mi fún àwọn kèfèrí pẹ̀lú àti nígbà tí jákọ́bù àti kéfà àti jòhánù àwọn ẹni tí ó dàbí ọ̀wọ́n wòye oore ọ̀fẹ́ tí a fi fún mi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 ǹjẹ́ Kristi kú lásán. Galatia orí kẹta. ẹ̀yin aláìronú ará Galatia ta ni a tàn yín jẹ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́ gbọ́ ní ojú ẹni tí a fi Jésù Kristi hàn gbangba láàrin yín ní ẹni tí a kàn má àgbélébùú kìkì èyí ni mo fẹ́ mọ̀ lọ́wọ́ yín pé nípa iṣẹ́ òfin ni ẹ̀yin gba ẹ̀mí bí tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ báyìí ni ẹ̀yin ṣe aláìronú tó ẹ̀yin tí ó ti bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí á ṣe yín pé nísinsìnyí nípa ti ara ẹ̀yin á ti jìyà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ní lásán bí ó tilẹ̀ ṣe pé lásán ni nítorí náà ẹni tí ó fún yín ní ẹ̀mí náà tí ó sì ṣe iṣẹ́ agbára láàrin yín nípa iṣẹ́ òfin ni ó fi ń ṣe é bí tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ gẹ́gẹ́ bí abrahamu ti gba ọlọ́run gbọ́ a sì kà á sí fún un ní òdodo nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí í ṣe ti ìgbàgbọ́ àwọn náà ní í ṣe ọmọ abrahamu bí ìwé mímọ́ sì ti rí i tẹ́lẹ̀ pé ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́ ó ti wàásù ìrere ṣáájú fún abrahamu ó ń wí pé nínú rẹ̀ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú abrahamu olódodo nítorí pé iye àwọn tí ń bẹ ní ipa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ìgún nítorí tí a ti kọ ọ́ pé. ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. nítorí ó dáni lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́ òfin kì í sì ṣe ti ìgbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ẹni tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ ọ́ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi kí ìbùkún abraham kí ó lè wá sórí àwọn kèfèrí nípa kristi jésù kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́ ará èmi ń sọ̀rọ̀ bí ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú ènìyàn ni ṣùgbọ́n bí a bá ti fi ìdí rẹ̀ múlẹ̀ kò sí ẹni tí ó lè sọ ọ́ di asán tàbí tí ó lè fi kún un mọ́ ǹjẹ́ fún abrahamu àti fún irú ọmọ rẹ̀ ni a ti ṣe àwọn ìlérí náà òun kò wí pé fún àwọn irú ọmọ bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí ẹni pé ọ̀kan àti fún irú ọmọ rẹ̀ èyí tí í ṣe Kristi èyí ni mò ń wí pé májẹ̀mú tí ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ṣáájú òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀n lé nírínwó ọdún kò lè sọ ọ́ di asán tí a bá fi mú ìlérí náà di aláìlágbára nítorí bí ìjogún náà bá ṣe ti òfin kì í ṣe ti ìlérí mọ́ ṣùgbọ́n ọlọ́run ti fi í fún abrahamu nípa ìlérí ǹjẹ́ kí a ní òfin a fi kún un nítorí ìrékọjá títí irú ọmọ tí a ti ṣe ìlérí fún yóò fi dé a sì ti pasẹ̀ àwọn áńgẹ́lì ṣe ìlànà rẹ̀ láti ọwọ́ alárinà kan wá ǹjẹ́ alárinà kì í ṣe alárinà ti ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ni ọlọ́run nítorí náà òfin a lòdì sí àwọn ìlérí ọlọ́run bí kí a má rí i nítorí ìbáṣe pé a ti fi òfin kan fúnni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 kò lè sí júù tàbí Eleni, ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Abrahamu àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. Galatia orí kẹrin. ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àròlé náà bá wà ní èwe kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo ṣùgbọ́n ó wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí fi di àkókò tí baba ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwa nígbà tí àwa wà ní èwe àwa wà ní òǹdè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé hábà bàbá nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ àti bí ìwọ bá ṣe ọmọ ǹjẹ́ ìwọ di àròlé Ọlọ́run nípasẹ̀ Kristi ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò ti mọ Ọlọ́run rí ẹ̀yin ti ń sinrú fún àwọn tí kìí ṣe Ọlọ́run nípa ẹ̀dá ṣùgbọ́n nísinsìnyí nígbà tí ẹ̀yin ti mọ Ọlọ́run tán tàbí kí sáà kúkú wí ẹ di mímọ̀ fún Ọlọ́run èyí a ti rí tí ẹ fi tún yí padà sí aláìlera àti alágbe ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá lábẹ́ èyí tí ẹ̀yin tó fẹ́ padà wá sinrú ẹ̀yin ń kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún ẹ̀rù yín ń bà mí kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín ará mo bẹ̀ yín ẹ dàbí èmi. nítorí èmi dàbí ẹ̀yin ẹ̀yin kò ṣe mí ní ibi kan ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera ara ni ó jẹ́ kí n wàásù ìrere fún yín ní àkọ́ṣe èyí tí ó sì jẹ́ ìdánwò fún yín ní ara mi ni ẹ kò kẹ́gàn bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀ ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run àní bíi Kristi Jésù ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà á dà nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé. ìbá ṣe í ṣe ẹ̀ bá yọ ojú yín jáde ẹ̀ bá sì fi wọ́n fún mi ǹjẹ́ mo á di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín bí? wọ́n ń fi ìtara wá yín ṣùgbọ́n kì í ṣe fún rere wọ́n fẹ́ já yín kúrò kí ẹ̀yin kí ó lè máa wá wọn ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wáni fún rere nígbà gbogbo kì í sì í ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan ẹ̀yin ọmọ mi kéékèèké ẹ̀yin tí mo tún ń rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín ìbá wù láti wà lọ́dọ̀ yín nísinsìnyí kí èmi kí ó sì yí ohùn mi padà nítorí pé mo dààmú nítorí yín ẹ wí fún mi ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin ẹ kò ha òfin nítorí a ti kọ ọ́ pé abraham ní ọmọkùnrin méjì ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin ṣùgbọ́n a bí èyí tí í ṣe ti ẹrúbìnrin nípa ti ara ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin ni a bí nípa ìlérí nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ nítorí pé àwọn obìnrin wọ̀nyí ni májẹ̀mú méjèèjì ọ̀kan láti orí òkè Sinai wá tí a bí ní oko ẹrú tí í ṣe Ágárì nítorí Ágárì yìí ni òkè Sinai Arabia tí ó sì dúró fún Jerusalem tí ó wà nísinsìnyí tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n Jerusalem ti òkè jẹ́ òmìnira èyí tí í ṣe ìyá wa nítorí a ti kọ ọ́ pé. máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ bú sí ayọ̀ kí o sì kígbe sókè ìwọ tí kò rọbí rí nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju ti abilékọ lọ. ǹjẹ́ ará ọmọ ìlérí ni àwa gẹ́gẹ́ bí Ísákì ṣùgbọ́n bí èyí tí a bí nípa ti ara ti ṣe inúnibíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí bẹ́ẹ̀ sì ni nísinsìnyí ṣùgbọ́n ìwé mímọ́ a ti wí. Si lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀ nítorí ọmọ ẹrúbìnrin kì yóò bá ọmọ òmìnira obìnrin jogún pọ̀. nítorí náà ará àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin bí kò ṣe ti òmìnira obìnrin. galatia orí karùn-ún. nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí kristi fi sọ wá di òmìnira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 ìyípadà yìí kò ti ọ̀dọ̀ ẹni tí ó pè yín wá ìwúkàrà kìíní ní mú gbogbo ìyẹ̀fun wú mo ní ìgbẹ́kẹ̀lé sí yín nínú olúwa pé ẹ̀yin kì yóò ní èrò ohun mìíràn ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu yóò ru ìdájọ́ tirẹ̀ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ ṣùgbọ́n ará bí èmi bá ń wàásù ìkọlà síbẹ̀ èé àti tí a ń ṣe inúnibíni sí mi síbẹ̀. Si ǹjẹ́ ìkọsẹ̀ àgbélébù ti kúrò èmi ìbá fẹ́ kí àwọn tí ń yọ lẹ́nu tilẹ̀ kí ara wọn kúrò nítorí a ti pè yín sí òmìnira ará kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sin ọmọnìkejì yín nítorí pé a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan àní nínú èyí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín ṣán tí ẹ sì ń jẹ ara yín run ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara. Si àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́ ṣùgbọ́n bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín ẹ̀yin kò sí lábẹ́ òfin ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí í ṣe ìwọ̀nyí panṣágà àgbèrè ìwà erí wọ̀bìà ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìlara ìbínú asọ̀ ìṣọ̀tẹ̀ àdámọ̀ àrankàn ìpànìyàn ìmọtípara ìrédè òru àti irú wọn nì àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù àti ìkóra ẹni níjàánu òfin kan kò lòdì sí irú wọn nì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 bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan kí ẹ̀yin tí í ṣe tiẹ̀ mú kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù kí ìwọ tìkára rẹ máa kíyèsára kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ nítorí bí ènìyàn kan bá ń ro ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan ó ń tan ara rẹ̀ jẹ ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan tí kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀ nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀ ṣùgbọ́n kí ẹni tí a ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ni kí a má ṣe tàn yín jẹ a kò lè gan Ọlọ́run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 nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́ ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébù Jésù Kristi Olúwa wa nípasẹ̀ ẹni tí a ti kan ayé má àgbélébù fún mi àti èmi fún ayé nítorí pé nínú Kristi Jésù ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà. E bí kò ṣe ẹ̀dá titun iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run láti ìsinsìnyí lọ kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí èmi ń ru àpá Jésù Olúwa ní ara mi ará oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín Uh, me.